الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله <clears throat> وصحبه أجمعين عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا وإن أبغضكم إلي وأبعدكم مني يوم القيامة الثرثارون والمتشدقون والمتفيهقون jábẹ̀rẹ̀ ibn abdullah lọ́ndàkùn bá sàlékún ìrọ̀nù rẹ̀ fún àti ọ̀gá wa jábẹ̀rẹ̀ àti bàbá rẹ̀ náà sọ̀hájà nàbí làwọn méjèèjì wá dórí gbogbo àwọn sọ̀hájà nàbùwà muhammad sallallahu alayhi wa sallam. ó ní ọgbà hadithi tí alfaafẹ́ fi kọ́ wa ní kéwú ní àárọ̀ o jábẹ̀rẹ̀ ní. أن رسول الله صلى الله عليه وسلم قال وبيسي الله قال لكم كاتجة كما باء النبوة محمد صلى الله عليه وسلم أما صباي فوا النور ولو يبي دصع صلير فوا وني إن من أحبكم إلي تعقد أني مفرج إنه اليوم من إنه ما بان بيري كتالا نبي نفسي Ànábì sàlàyé o, ànábì ní inna min ahabbikum ilayya, ẹ̀rí nínú àwọn tí mi fẹ́ràn jù o. Wa aqrabikum minni majlisa, mo fẹ́ràn wọn láyé bọ́bá tún wá di lálùkì àmà náà táà fáwọn àwo ni wọ́n sùn mọ́ mi níjòkó bàmá sàkà kọ́kà wá kún un wọn ọba jòkó ń jòkó ànábì tó sún ànábì lálùkì àmà ẹ máa dún mẹ́rẹ̀ ọmọ àlìjánà ni èyí tó ń ṣe bí ó kéré nínú àlìjánà pẹ̀lú lànàbí ó jókòó ànàbí sọlọ sọlọ wa ni inú àwọn tí mo fẹ́ràn jù láyé ẹ̀dẹ́yìn bọ́bá tó wá di níbo ọba di láìkè àmà inú àwọn tí wọn ó sùn mọ́ mi jù níjókòó àhàfínàkùn àfìlà ọ̀ ààkùn làwọn tí wọ́n dá níwá ọ̀nà àwọn tí wà wọn dáa ẹ dákun jàmá mùsùlùmí àti máa wí lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́run tó ní akéwú débẹ̀ lónìí náà kí wọ́n máa sọ fún èèyàn kọ́ lẹ́sìn kò níwà wọ́n ń tàn ní ẹ̀sìn náà lẹ́yìn àà ò sì lẹ́sìn àà sì mímọ́ àmọ́ kò sí wà ní wọ́n bá ń tàn yàn kéèyàn má tàn rẹ̀ oríṣiríṣi ọ̀nà lànàbì fi wù sallallahu alaihi wasallam ẹ̀sìn gbọ́dọ̀ bí ìwà sí ìyànlá ìmọ̀ gbọ́dọ̀ bí ìwà sí ìyànlá ọ̀kan tó ní ànábì ní láyé ń bí tí wọ́n bá ń pa àwọn òun ni mo fẹ́ràn jù wọ́n bá tún wá di níbo bá di lálùkìyà máa gbé àwọn àwọn ní ẹ̀mí wọn jọ dòkó tí wọ́n mọ́ mi ní dòkó ẹ̀yàn bá sọ máa nẹ́bí ń jòkó sóríire ẹ̀yà sóríire láyà tọ̀run. ànẹ́bí ọ̀wá pé àwọn tí ń kírun jù támẹ́sì mistake o ìrún ni èèyàn ti gbogbo ẹni tí ó níwà náà gbọ́dọ̀ lẹ́sìn o àmọ́ ṣùgbọ́n o èyí ṣe pé níwà nìkan ni ó fi wá dé bá nẹ́bí ọ̀fẹ́rẹ̀ ẹ̀ ó níwà nìkan kọ́ra àwọn èkìrun àmọ́ wọ́n níwà èyí ò ká nẹ́bí ń wí o sọ̀rọ̀lá ọ̀sọ̀lá àmọ́dàkùn mẹ́jẹ̀sìn rẹ̀ ọ̀yọ́ ìwálẹ̀ ọ̀yọ́ lẹ̀ fà nẹ́bí náà sọ̀rọ̀lá ọ̀sọ̀lá yóò gan ti tó lẹ́rù gbogbo ntẹ̀yàn fi ròyìn ànẹ́bí níwà dáadáa níwà dáadáa wọn la gbọ́ ń ìtàn gbèsè ayé ànẹ́bí Muhammad sọ̀rọ̀lá ọ̀sọ̀lá ànẹ́bí dá fámìlì ẹ̀ ọ̀dà àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn olọ̀rẹ́ rẹ̀ àwọn sọ̀hábì ànábì ọ̀dà kọ́dà táwọn ọ̀tá rẹ̀ ní sàbúrú fún wọn táwọn náà mọ̀ pé àwọn jẹ̀bi rẹ̀. Olúwa fi ròyìn ànábì pé wà innaka la'ala khuluqin 'azim ìwà wa ànábì máa dá o. Ẹ dákun mójútó ìwà wa o. káàsì tó wí ká ń ra wa létí kíni ń jẹ́ wà tó òun náà ni ó gbé ìtọ́lọ́run àtànẹ́bí bá lọ o èsè yìí tí àwa ń rò nínú àṣà tiwa pé wà dáadáa ní o ìkẹyìn náà o ẹ̀rọ ara àwọn àwà kan bẹ àwọn àlùfáà àwọn onímọ̀ ní láti jó ayé tí ń bẹ kò yí padà rí ìwà dáadáa ni yóò sì fi dàlùkì yá mọ́ òun ní pé ẹ̀wù àwọn yìí náà bọ́ bá wú yìí náà tó kéèyàn máa jó lódodo ọmọ ìjókòó èèyàn si síbi tí ó ti ṣe ìgbà kan tó ní irọ́ dá o òótọ́ dá o kéèyàn jẹ́ onítẹríba tí ò ní máa gbéraga kò kan tí ìgbéraga dà kò àwọn nǹkan báyìí àwọn àlùfáà ní kọ́dà kò yí padà rí bí sẹ̀ríà lẹ́bì kan ti ń yí padà sómi àwọn eléyìí ò yí padà rí. torí náà anábì sallallahu sallam anábì ní àwọn tí mo fẹ́ràn àwọn tí ó sùn mọ́ mi níjòkó lálùkì á máa òun làwọn tí kẹ́ni òun làwọn tí wà wọn dà o lẹ́yìn tẹ̀sìn wọn dúró ìwà àwọn náà tó wá sí kẹ́ni ìwà wọn dà. tọ́ opposite wa inna abghadakum ilayya wọn bá wá pé ta ni mo bínú sí ta ni fẹ́ràn ànábì sẹni afẹ́ràn ọlọ́ọ̀sọ́nà ọtún wa fẹ́ sọ ọlọ́mọdé àwọ̀ wà nù wa abghadakum tá a pé ta ni bínú sí nù yín ọlọ́mọdé ọlọ́mọbínú sí wa wọn jẹ ànábì náà bínú sí wa o sallallahu alaihi àmọ́ tábà kẹ́kọ̀ọ́ là ànábì yẹn yí gbogbo ẹ̀ ìdí ọba ti tàbọ̀ ń kálukú kọ́lọ̀ mọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní ọ̀rọ̀ àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam. àlẹ́bí ni táàpẹ́ta ni ìyẹn fẹ́ràn nìyẹn. wà á ba'adakum minni yawm al-qiyamah. inú àwọn tí wọ́n sì jìnnà sí mi tẹ́mi wọn ò ní jọ jókòó pọ̀ lálẹ́ àwọn wo ni àlẹ́bí ni dákun náà àwọn àwọn àtànàbí òfin awù lọ́fẹ́ kàyé o sọlá ọ̀sọlá. inú àwọn tí ń fẹ́ràn inú àwọn tí wọ́n jìnnà sí ni níjókòó lálùkìyàmá ní fẹ́ asosiyeti ara mi mọ́ wọn. afarfarun wal àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀ ẹ rí i pé àwọn kálímà náà lágbà kọlu ya Rasulullah bá nàbì bí níjọ òun o báwọn àwọn sọhábì ànábì ti gbọ́ lárúbáwá tó nínú àwọn lárúbáwá tí wọ́n bí ànábì pé lápẹ ìtumọ̀ ẹfún wa o tí wọ́n náà ti gbọ́ tí wọ́n náà retí ìtumọ̀ rẹ̀ o àwọn sọhábì ànábì náà ní ya Rasulullah ah, èyí tẹ́ tó sọ lónìí yìí eré òjíṣẹ́ Ọlọ́run sallallahu sallam. قد علمنا الثرثارون والمتشدقون فما المتفيهقون nínú mẹ́ta tẹ kàkà lè yí àmọ́ méjì ń bẹ àmẹlẹkẹta èwo ni àwọn sọ agbé láwọn mọ ń bẹ kí ni wọ́n ń pè ní sarusaaru òun lẹni ọ̀rọ̀ rẹ̀ pọ̀ sọlọlọ rẹ kí ló kù tá a nàbí ọkọ wa lẹ́kọ̀ọ́ àbúláyà fẹni tí ọba gbẹ pa ànábì lóko àti kéèyàn jọ lọ́rọ̀ púpọ̀ náà dáa ẹnu mi gba gbogbo ẹ ànábì nínú àwọn téèyàn fẹ́ràn o nínú àwọn tí wọn jìnnà sí mi lálùkì yá máa o àṣàrò ṣàrò kọ́lá lè má náà wà àfa àkọ́nù tíra yìí àfa àgbà ìmáàmù Nawawi túmọ̀ pé àṣàrò ṣàrò kó wà kẹfì yorùbá kàlámì òun gbẹni tó jọ lọ́rọ̀ púpọ̀ èyí ọjọ́ sọ àti etí ọ̀yọ́ sọ ànábi lè ní ọ̀fẹ́ràn ìlú ẹni bẹ́ẹ̀ o. والمتشدقون قال الإمام النووي المتطاول بكلامه النبي من عوتين وفسانة فدن يعلمون المتشدقون المتطاولون بكلامه gbogbo ẹni tí ń fi ọ̀rọ̀ rẹ̀ rébélé rébátọ̀ rébélé rébátọ̀ níbi ló wọ́n fẹ́ràn rẹ̀ gbẹ̀yìn ẹnu ẹgbọ́n sọ̀sílẹ̀ sọ̀sítọ̀ sọ̀sígbá sọ̀sáwò alimọ́tàṣẹ́dẹ́kù ànábì ní gbogbo ẹni ọba rí bẹ́ẹ̀ ẹni ọ̀fẹ́ràn wa o ọ̀fẹ́ràn wa o ẹni tí yọnu sí gbogbo èèyàn nǹkan náà lọ lẹ́wọ̀n o ànábì ní wàlímọ́tàṣádìkù ńlá fi ń kìlọ̀ fún gbogbo ẹni ọ̀sọ̀ dáwà tànábì bèébú ànábì èébú yàn sọlá ọ̀sọ̀lá nínú àdáwò tó báyìí nìṣẹ́ ni pé bẹ́ẹ̀ni àfáà bá ti pọ́n tó ọmọ yẹn bú tó ní àwọn kan tó gbà pé ń ṣe wá sí ta ló fi jẹ́ ẹjọ́ àbí jẹ́ ẹjọ́ ìròyìn ọpọ́sìtì ni ìròyìn ànábì ọlọ́ọ̀sọ́nà anájú bin malik ìròyìn ànábì bẹ́ẹ̀ pé ànábì lam yakun shattaman wala la'ana ànábì ègbúyàn kò sì sẹ́yìn ọmọ wa àṣìṣe tó ànábì ìbílẹ̀ nìkan ọmọ àṣẹ jùlọ yá kẹ́kọ̀ọ́ lára ànábì wa muhammad sallallahu alaihi tó wal mutashaddiqu àwọn sọ abẹ́lẹ̀ àti ẹ̀kí mọ́ méjèèjì ẹni ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ẹni tí wọ́n máa fọ̀rọ̀ yẹ máa nanu sílẹ̀ máa nanu sítọ̀ fún. wàmẹ́lì mùtàfà yìí kú ànábì sọ fún wa táwọn ní àwọn kẹta tó ọlọ́ọ̀fẹ́ yìí mùtàfà yìí kú náà ká máa ká jìnà sí i. kọ́lá sọ́lọ́ lọ́hùn àlejò wọ̀sánlẹ̀ iṣẹ́ ọlọ́run ní àlùmọ́tàkàbírù gbogbo ẹni ọjọ́ ń gbéraga gbéraga ọ̀rọ̀ ìgbéraga wa ìgbéraga àṣefi kò sí ìtọ́lọ́wọ́ àtànẹ́bí fẹ́ńbẹ́ sọlọ́bà ọ̀sọ̀dọ̀ àdìsí ànẹ́bí ni o àwọn sọ adébèrè pé àwọn àwòlẹ́lẹ̀ tó fẹ́ nú àwọn àlùmọ́fẹ́ irú wà tẹ́ ẹ̀ fẹ́ àwọn tí ó jìnnà sí ń jókòó lálùkìyàmà ànẹ́bí ní àlùmọ́tàfáì kùnà wọ́n béèrè pé ẹ ẹ ṣàlàyé fún wa àwọn onímọ́tàfáì ìfúnà kọ́ ọ̀làlùmọ́tàkàbí gbèrú ló ń gbéraga gbéraga inú ọ̀rọ̀ ni gbéraga inú òṣèṣì ni kódà wọn lọ ń bá ṣe nǹkan kan fún ọ tó ju tẹlómìn lọ nítorí bá pẹ̀lú ẹ̀ à ń bẹ̀ǹdé wọn ní bàbá dé oko ti ẹlòmíín yìí àdúgbò ní Yorùbá máa kó rẹ̀ lọ́wọ́ pé ènìyàn máa rò pé kò sóko tó tó ti bàbá wọn. iná ẹ̀dá kan ẹ̀jẹ̀ á fi èsì ń dá nẹ́bí bíbí o. sọlọ́lá ọ̀sẹ̀lá anábùwà Muhammad sọlọ́ sọlọ́ òun ni role model wa ń lu gbogbo nǹkan ṣe bẹ́ẹ̀. inú ẹ̀sìn òun lọ́gá wa inú wa òun náà ní kíni òun náà wa àbíkẹ́yìn ó gbìyànjú kọjú tí wọ́n bá ń tàn kọ́ tàn rẹ̀ o. àìwà yìí náà wọn ò ní òkú síbẹ̀ ọ̀nà lọ tọ̀ rẹ̀ sí ẹnìkan tó pé èèyàn bá lẹ́sìn ànábì láti kó fi kíni èmi wà kún o fún abẹ́lẹ́ subhanahu wa ta'ala àtẹ̀sìn àti wá ẹnìkan kan wá lọ́ńdà kó mọ́jọ́ kankan dà wó lọ́ńdà kó jẹ́sìn wo dó lọ́wọ́ àtànábì ti fẹ́ wọ́n yọ ìwà dáadáa wà tá ànábì lóhùn fẹ́ yìí wọ́n yọ kó lọ́rọ̀ wa o. gbẹ̀yìn ọ̀làdáwò kan àbí méje nínú àwọn tá a nẹ́bí ló wọ́n fẹ́ olúwa bẹ́lọ̀ ọlọ́dà kọ́mọ́sá wò wọ́n sàn bẹ́ẹ̀. ìjọ ìdádáwò fáwa náà ọlọ́mọ fi pa àwa náà o. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم